wọ́n sì mọ̀ pé oògùn oorun bínú bá rún yàn wọ́n bá lọ hospital wọ́n gbóògùn egbòogi náà wọ́n èsì abẹ́rẹ́ náà wọ́n èsì tábúlẹ́ẹ̀tì bàbá mi ní máa kòwe wọn ló wá ìmọ̀ lásán fèèbó bàbá mi tí èèbó fi ṣe tábúlẹ́ẹ̀tì àwa náà ní ràárẹ̀ ìjáwé rẹ̀ ni tó náà kàn ní pé àwọn bàbá ṣe máa ń ṣe nígbà wàá ṣe máa fẹ́ jáde lọ wọn á pe gbólóhùn yìí wọn á ní ọká tí ń bẹ lọ́nà kọkọjá bẹ́ẹ̀ bá fẹ́ pe gbólóhùn Yorùbá ẹ kọ́kọ́ fi Ọlọ́run tọ̀ ọ wàá sọ ọ̀rọ̀ tí ọlọ́run sọ tó fọgbọ́n rẹ̀ sínú àwọn bàbá wa ọkà tí ń bẹ ní ọ̀nà kọ́ka kọ́ka kọ́ka wéré kéke kọ́ka kọkọjá èjòlá tí ń bẹ lọ́nà kọ́ka kọjá kó ṣe rọ̀gbọ̀dọ̀ kó kúrò lójú ọ̀nà e, eruku kéruku kan kì í dènà kí ọmọ ọlọ́nà ọmọ lọ eruku kéruku kan kì í dènà kọ́mọ ẹlẹ́sẹ̀ ọmọ lọ eruku kéruku kì í dènà kọ́mọ ọlọ́nà ọmọ lọ èmi lágbájá ọmọ lágbájá èmi sùlẹ́mọ́nà ọmọ yín mo dẹni ọ̀wọ̀ lónìí ọdẹ ni ọ̀wọ̀ lónìí lọ́wọ́ lọ́wọ́ ní tèmi gbogbo tí n bá lọ kí ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ kú òjijì ajínigbé ni apanilára ni ọ̀wọ̀ accident mọ́tò ọlọ́run yọmí ń bẹ̀ làmí ń àtàwọn tó bá tẹ̀lé mi ẹ rí gbogbo àwọn kéènì tí wọ́n bá lò yóò tún wúlò fún àwọn tẹ́jọ́ wọkọ̀ pọ̀